máàkù orí kẹsàn-án. ó sì wí fún wọn pé. lóòótọ́ ni mo wí fún yín ẹlòmíràn wà nínú àwọn tí ó dúró níhìn yìí tí kì yóò tọ́ ikú wò títí wọn ó fi rí tí ìjọba ọlọ́run yóò fi dé pẹ̀lú agbára. lẹ́yìn ijọ́ mẹ́fà jésù sì mú pétérù àti jákọ́bù àti johanu ó sì mú wọn lọ sórí òkè gíga ní apá kan àwọn nìkan ara rẹ̀ sì yí padà níwájú wọn aṣọ rẹ̀ sì di dídán ó sì funfun gidigidi afọṣọ kan ní ayé kò lè fọ aṣọ fún bírú rẹ̀ èlíjà pẹ̀lú Mósè sì farahàn fún wọn wọ́n sì ń bá Jésù sọ̀rọ̀ Pétérù sì dáhùn ó sì wí fún Jésù pé. olùkọ́ni ó dára fún wa láti máa gbé yìnyín yìí sì jẹ́ kí a pa àgọ́ mẹ́ta ọ̀kan fún ọ àti ọ̀kan fún Mósè àti ọ̀kan fún Èlíjà òun kò ṣáà mọ èyí tí ìbá wí nítorí ẹ̀rù bà wọ́n gidigidi ìkùukù kan sì wá ó sì jìbò wọ́n ohun kan sì ti inú ìkùukù náà wá ó ní. èyí èyí ni àyànfẹ́ ọmọ mi ẹ máa gbọ́ tirẹ̀. lójijì nígbà tí wọ́n sì wò yíká wọn kò sì rí ẹnìkan mọ́ bí kò ṣe jésù nìkan pẹ̀lú ara wọn bí wọ́n sì ti ń ti orí òkè sọ̀kalẹ̀ ó pàṣẹ fún wọn pé kí wọn kí ó má ṣe sọ ohun tí wọ́n rí fún ẹnìkan bí kò ṣe ìgbà tí ọmọ ènìyàn bá ti jíǹde kúrò nínú òkú wọ́n sì fi ọ̀rọ̀ náà pamọ́ sínú ara wọn wọ́n sì ń bi ara wọn léèrè kí ni àjíǹde kúrò nínú òkú ìbàjẹ́ wọ́n sì bi í léèrè wípé. èéṣe tí àwọn akọ̀wé fi ń wí pé èlíjà ni yóò tètè kọ́ dé. ó sì dáhùn ó sì wí fún wọn pé. lóòótọ́ ni èlíjà yóò tètè kọ́ dé yóò sì mú nǹkan gbogbo padà sí ipò àti gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ nípa ti ọmọ ènìyàn pé kò lè ṣàìmá jìyà ohun púpọ̀ àti pé a ó sì kọ̀ ọ́ sílẹ̀ ṣùgbọ́n mo wí fún yín pé èlíjà ti déná wọ́n sì ti ṣe ohunkóhun tí ó wù wọ́n sí i gẹ́gẹ́ bí a ti kọ̀wé nípa rẹ̀. nígbà tí wọ́n sì dé ọ̀dọ̀ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wọ́n rí ìjọ ènìyàn púpọ̀ lọ́dọ̀ wọn àwọn akọ̀wé sì ń bi wọ́n léèrè ọ̀ràn lọ́gán nígbà tí gbogbo ènìyàn sì rí i ẹnu sì yà wọ́n gidigidi wọ́n sì sáré tọ̀ ọ́ wọ́n ń kí i ó sì bi àwọn akọ̀wé wípé. kí ni ẹ̀yin ń béèrè lọ́wọ́ wọn. ọ̀kan nínú ìjọ ènìyàn náà sì dáhùn wípé. olùkọ́ni mo mú ọmọ mi tí ó ní odi ẹ̀mí tọ̀ wá níbikíbi tí ó bá gbé sí mu a sì máa nà án tọ̀tàn òun á sì máa yọ ìfófò ní ẹnu a sì máa pa yín keke a sì máa dákú mo sì sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ kí wọ́n lé e jáde wọn kò sì lè ṣe é. ó sì dá wọn lóhùn ó sì wí pé. ìran aláìgbàgbọ́ yìí èmi ó ti bá yín gbé pẹ́ tó èmi ó sì ti mú sùúrù fún yín pẹ́ tó ẹ mú sọ́dọ̀ mi wọ́n sì mú un wá sọ́dọ̀ rẹ̀ nígbà tí ó sì rí i lójú kan náà ẹ̀mí náà nà á tàntàn ó sì ṣubú lulẹ̀ ó sì fi ara yílẹ̀ ó sì ń yọ ìfòfó lé ẹnu ó sì bi bàbá rẹ̀ léèrè wípé. ó ti pẹ́ tó tí èyí ti dé sí i. ó sì wípé. láti kékeré ni nígbàkúgbà ní sì máa gbé e sọ sínú iná àti sínú omi láti parun ṣùgbọ́n bí ìwọ bá lè ṣe ohunkóhun ṣàánú fún wa kí o sì ràn wá lọ́wọ́. Jésù sì wí fún un pé. bí ìwọ bá lè gbàgbọ́ ohun gbogbo ni ṣíṣe fún ẹni tí ó bá gbàgbọ́. lójú kan náà bàbá ọmọ náà kígbe ní ohùn rárá ó sì fi omijé wí pé. olúwa mo gbàgbọ́ ra ìgbàgbọ́ mi lọ́wọ́. nígbà tí Jésù sì rí i pé ìjọ ènìyàn ń sáré wọ́jọ pọ̀ ó bá ẹ̀mí àìmọ́ náà wí ó wí fún un pé. ìwọ odi àti adití ẹ̀mí mo pàṣẹ fún ọ jáde lára rẹ̀ kí ìwọ má ṣe wọ inú rẹ̀ mọ́. òun sì kígbe sókè ó sì nà á tàntàn ó sì jáde lára rẹ̀ ọmọ náà sì dàbí ẹni tí ó kú tó bẹ́ẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ fi wí pé. ó kú ṣùgbọ́n Jésù mú un ní ọwọ́ ó sì fà á sókè òun sì dìde nígbà tí ó sì wọ ilé àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ bi í léèrè níkọ̀kọ̀ wí pé. èéṣe tí àwa kò fi lè lé e jáde. ó sì wí fún wọn pé. irú èyí kò lè ti ipa ohun kan jáde bí kò ṣe nípa àdúrà àti ààwẹ̀. wọ́n sì ti ibẹ̀ kúrò wọ́n sì kọjá láàrin Gálílì òun kò sì fẹ́ kí ẹnikẹ́ni mọ̀ nítorí ó kọ́ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ó sì wí fún wọn pé. a ó fi ọmọ ènìyàn lé àwọn ènìyàn lọ́wọ́ wọn ó sì pa á lẹ́yìn ìgbà tí a bá sì pa á tán yóò jíǹde ní ìjọ kẹta. ṣùgbọ́n ọ̀rọ̀ náà kò yé wọn ẹ̀rù sì bà wọ́n láti bi í léèrè ó sì wá sí kapanaomu nígbà tí ó sì wà nínú ilé ó bi wọ́n léèrè wípé. kí ni ohun tí ẹ̀yin ń bá ara yín jiyàn sí ní ọ̀nà. ṣùgbọ́n wọ́n dákẹ́ nítorí wọ́n ti ń bá ara wọn jiyàn pé ta ni ẹni tí ó pọ̀ jù ó sì jókòó ó sì pe àwọn méjìlá náà ó sì wí fún wọn pé. bí ẹnikẹ́ni bá ń fẹ́ ṣe ẹni iwájú òun náà ni yóò ṣe ẹni ìkẹyìn gbogbo wọn àti ìránṣẹ́ gbogbo wọn. ó sì mú ọmọ kékeré kan ó fi í sáàrin wọn nígbà tí ó sì gbé e sí apá rẹ̀ ó wí fún wọn pé. ẹnikẹ́ni tí ó bá gba ọ̀kan nínú irú àwọn ọmọ kékeré wọ̀nyí ní orúkọ mi ó gbà mí ẹnikẹ́ni tí ó bá sì gbà mí kì í ṣe èmi ni ó gbà ṣùgbọ́n ó gba ẹni tí ó rán mi. Jòhánù sì dá a lóhùn ó wí pé. olùkọ́ni àwárí ẹnìkan ń fi orúkọ rẹ̀ lé àwọn ẹ̀mí èṣù jáde òun kò sì tọ̀ wá lẹ́yìn àwa sì dá a lẹ́kan nítorí tí kò tọ̀ wá lẹ́yìn. Jésù sì wí pé. ẹ má ṣe dá a lẹ́kun mọ́ nítorí kò sí ẹnìkan tí yóò ṣe iṣẹ́ agbára ní orúkọ mi tí ó sì lè yára sọ ibi sí mi. Si nítorí ẹni tí kò bá kọ ojú ìjà sí wa ó wà ní ìhà tiwa nítorí ẹnikẹ́ni tí ó bá fi aago omi fún yín mu ní orúkọ mi nítorí tí ẹ̀yin jẹ́ ti Kristi lóòótọ́ ni mo wí fún yín òun kì yóò pàdánù èrè rẹ̀ bí ó ti wù kí ó rí ẹnikẹ́ni tí ó bá sì mú kí ọ̀kan nínú àwọn kéékèèké wọ̀nyí tí ó gbà mí gbọ́ ó sàn fún kí aṣọ ọlọ́lá mọ́ ọ ní ọrùn kí a sì sọ ọ́ sínú omi òkun bí ọwọ́ rẹ bá sì mú ọ kọsẹ̀ ké e kúrò ó sàn fún ọ kí o ṣe akéwọ́ lọ sí ibi ìyè ju kí o ní ọwọ́ méjèèjì kí o lọ sí ọ̀run àpáàdì sínú iná àjò òkú níbi tí kòkòrò wọn kì í kú tí iná náà kì í sì í kú bí ẹsẹ̀ rẹ bá sì mú ọ kọsẹ̀ ké e kúrò ó sàn fún ọ kí o ṣe akẹ́sẹ̀ lọ sí

tí iná náà kì í sì í kú nítorí pé olúkúlùkù ni a ó fi iná dùn àti gbogbo ẹbọ ni a ó sì fi iyọ̀ dùn iyọ̀ dára ṣùgbọ́n bí iyọ̀ bá sọ agbára rẹ̀ nù kí ni ẹ ó fi mú un dùn ẹ ní iyọ̀ nínú ara yín kí ẹ sì máa wà ní àlàáfíà láàárín ara yín.